iṣẹ́ mo gbé ọ̀gá ọlọ́run ó máa kú iṣẹ́ ọlọ́run ó máa kú iṣẹ́ mo gbé ọ̀gá bíbélì wípé ẹ hó ìwà ayọ̀ sí olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo ẹ fi ayọ̀ sí olúwa ẹ wá ti ẹ̀yin tí orin síwájú rẹ̀ kí ẹ̀yin kó mọ̀ pé olúwa òun ni ọlọ́run òun ló dá wa tirẹ̀ ní àwa àwa ni ènìyàn rẹ àti àgùntàn pápá rẹ ẹ lọ sí ẹnu ọnà rẹ ti ẹyin ti ọpẹ àti sí àgbàlá rẹ ti ẹyin ti ìyìn ẹ máa dúpẹ fún ẹ máa fi ìbùkún fún orúkọ rẹ mímọ́ nítorí tí olúwa pọ̀ lórí àánú rẹ kò ní pẹ̀kun àti òtítọ́ rẹ láti ìran dé ìran mo gbé ọlọ́run ga láàárọ̀ yìí mo fi ọpẹ́ fún nítorí tó ṣeun nítorí tí àánú rẹ dúró láéláé lórí ayé ìwọ tó ń gbọ́ mi lórí ilé rẹ lórí ọmọ rẹ lórí ọkọ lórí aya lórí iṣẹ́ rẹ lórí ìwàláàyè rẹ ọlọ́run tí ó jẹ́ kó bọ́ sọ́wọ́ ọlọ́run tí ó jẹ́ kí bí ó bá ọ ọlọ́run tí ń jẹ́ ìmíní fún ọ ọlọ́run tí ń pèsè fún ọ ọlọ́run tí ó jẹ́ òdẹrù àrùká ọlọ́run tí ó jẹ́ oró ọmọ ká ọlọ́run tí ó jẹ́ oró ọkọ ká mo yí pé ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ jésù kristi láàárọ̀ yìí gbogbo ẹ̀ṣẹ̀ nínú ayé mi nínú ayé ìwọ tó ń gbọ́ mi tó lè dènà àdúrà tàárọ̀ yìí lórúkọ jésù olúwa dáríjẹ ọlọ́run dáríjẹ ọlọ́run dáríjẹ ọlọ́run dáríjẹ bíbélì wípé àṣà lọ́gbẹ́ nítorí ìrékọjá àpá lára nítorí ẹ̀ṣẹ̀ wa ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ àti nípa ìnà rẹ̀ òun la fi mú wa lára dá gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dí ọ lọ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tó lè dè lọ́nà tó lè mú kádùá tòní kó ṣiṣẹ́ agbára lórúkọ jésù nítorí ikú àti àjíǹde jésù olúwa dáríjẹ ògo ni fún ọlọ́run wa níbikíbi tó ti ń gbọ́ mi mo béèrè agbára tí ò ṣe mú mo béèrè agbára tí ò ṣe pa mo béèrè agbára tí ò ṣe ṣí nídìí mo béèrè agbára tẹ́fun ayé kì í fún mo béèrè agbára téèdì ayé kì í dì mo béèrè agbára tí ò ṣeré lẹ́pa lórúkọ Jésù ó yá máa gba agbára Ọlọ́run ó yá gba agbára Ọlọ́run ó yá gba agbára Ọlọ́run agbára tó kó ikú kì í bà agbára tó kó bànújẹ́ kì í bà agbára tó kó ìdàkudà kì í bà agbára tí àwọn abatẹni jẹ́ kò lè rí bá tiẹ̀ jẹ́ agbára ìjìnlẹ̀ ọlọ́run ìwàláàyè ọlọ́run lórúkọ jésù ó yá gba agbára ó yá gba agbára ó yá gba agbára ohun gbogbo tó yí ọká ká lórúkọ jésù ó yá kó gba agbára ògo ni fún ọlọ́run wa ọ̀sẹ̀ yìí wàá rí rere wàá rí àánú gbà wàá rí àánú gbà àánú ńlá ọlọ́run lórúkọ jésù tó ń iṣẹ́ fún ọ ilẹ̀kùn àánú fún ọ àánú yàfùnyàfùn mega mercy àánú yàfùnyàfùn àánú tí kì í tán lórúkọ Jésù lórúkọ Jésù lórúkọ Jésù ilẹ̀kùn àánú ńlá ó yá kó ṣe fún ọ lọ́nà iṣẹ́ rẹ wàrà àánú gbà lórí ọmọ rẹ wàrà àánú gbà lórí ọkọ rẹ wàrà àánú gbà lórí aya rẹ wàrà àánú gbà lórúkọ Jésù àánú tí ó mú kórè níbi tó fúrúgbìn àánú ńlá tí ó gba ẹ̀tọ́ rẹ fún ọ àánú ńlá tọ́nà kì í dí mọ́ àánú ńlá tó béèrè tó rí gbà àánú ńlá àánú ńlá orí ọlọ́run jehova wípé jákọ́bù ni mo fẹ́ràn ìsọ ni mo kórìíra àánú ló ń sọ̀rọ̀ lórí rẹ àánú yóò sọ̀rọ̀ lórúkọ jésù lọ́ra àánú gbà lórúkọ jésù lọ́ra àánú gbà gbogbo kò ṣeé ṣe àánú ọlọ́run kò ṣe é àánú ọlọ́run kò gbẹ̀tọ́ rẹ fún ọ àánú ọlọ́run kò pogun lẹ́nu mọ́ àánú ọlọ́run kò pọ̀tá rẹ lẹ́nu mọ́ àánú ọlọ́run kò gbèjà rẹ jà àánú ọlọ́run kò gbórí rẹ sókè àánú ọlọ́run kò ṣe tiẹ̀ yọrí lórúkọ jésù lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà lọ́ra àánú gbà àánú ó ṣiṣẹ́ fún ọ àánú ó ṣiṣẹ́ fún ọ àánú ó ṣiṣẹ́ fún ọ àánú ó jà fún ọ àánú ó gbé ọ níjà àánú ọlọ́run lórúkọ jésù gbogbo ogun ìdílé pè ìdílé ètò ń jayé rẹ lórúkọ jésù lórúkọ jésù àánú ọlọ́run ó ogun náà ọkùnrin etí odò bẹ́sáìdà ó rà gbà ni ó ti wà ń bẹ̀ fún thirty eight years jésù olùgbàlà tọ̀ ọ́ lọ ó ní arákùnrin tó ń fẹ́ ká mú ọ lára dá ó tiẹ̀ tún ń wí rándanràndan ṣùgbọ́n àánú ṣiṣẹ́ àánú gbèdìde àánú gbèdìde ó mú kó fò fáyọ̀ ó mú kó fò fáyọ̀ níbi gbogbo tó ti ń gbọ́ mi àkókò yòówù kó máa gbọ́ mi lórúkọ jésù àánú ọlọ́run yóò ṣiṣẹ́ fún ọ àánú ọlọ́run yóò gbé ọ dìde àánú ọlọ́run yóò ṣètì ẹ yọrí àánú ọlọ́run àánú ńlá ọlọ́run lórúkọ jésù lórúkọ jésù lórúkọ jésù yóò ṣe tiẹ yọrí ò ní ráre ò ní dààmú ò ní tàràkà ibi ò ní bá ọ ọ̀sẹ̀ titun yìí yóò san fún rere ọ̀sẹ̀ titun yìí yóò san fún rere lórúkọ jésù olùgbàlà ni mo wí ọ̀sẹ̀ yìí ò ní pọn rírí ẹkún òkú kú ò ní bá ọ ayé ò ní rí ọ ayé ò ní rí ọ ayé ò ní rí ọ ayé ò ní rí ọ dúró nínú ìrìn àjò ògo wọn ò ní rí ọ dúró ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀. lórúkọ jésù ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ohun rere gbogbo nínú ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà lórúkọ jésù ọwọ́ rẹ kò máa gbà mú ọwọ́ rẹ kò tẹ̀ ọwọ́ rẹ kò gbóhun rere mú ọwọ́ rẹ kò tẹ ohun rere àṣírí olúwa ó ń bẹ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀ lórúkọ jésù ni mo rí gbogbo ibi tí sátánì bó sí lójú ọ̀nà rẹ ọlọ́run kò fi tú wọn ká ọlọ́run kò fi iná tú wọn ká iná ọlọ́run kò tú wọn ká iná ọlọ́run kò tú wọn ká gbogbo ibikíbi ibikíbi tí èṣù àti ọmọ ogun rẹ̀ tó lè bó sí lójú ọ̀nà rẹ̀ mo wí nípa agbára ẹni tó ní ayé àti ọ̀run ẹ̀mí mímọ́ kó finá tú wọn ká kó finá tú wọn ká kó finá tú wọn ká lórúkọ jésù olùgbàlà ò ní tọrọ jẹ ò ní tọrọ mu ogun tún sọ ẹni tó ti ní da láìní ogun náà ní borí rẹ lórúkọ jésù kò ní borí rẹ lórúkọ jésù kò ní borí rẹ lórúkọ jésù kò ní borí rẹ wà jèrè ọlọ́run wà jèrè àdúrà wà á ráyọ̀ rí wàá rí ìbùkún wàá rójú rere ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa májẹ̀mú ka ènìyàn lórí rẹ kó yí dànù alábí ìran ibi lórí rẹ kó yí dànù lórúkọ jésù kó yí dànù lórúkọ jésù kó yí dànù lórúkọ jésù kó yí dànù májẹ̀mú ka ènìyàn lórí rẹ kó yí dànù alábí ìran ibi lórí rẹ kó yí dànù gbogbo àròkò tọ́ta pa fún ọ lójú oorun rẹ lójú àlá rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí olóore rẹ lórúkọ jésù olùgbàlà gbogbo àròkọ ibi náà kó yí dànù áà ah, èṣù ní fi kú olóore bá ọjà àtèmi àtiwọ bó ṣe ń gbọ́ mi lórúkọ jésù sátánì àtọmọ ogun rẹ kò ní fi kú olóore bá wa jà olóore rí òní wọ́de o olóore mi òní wọ́de lórúkọ jésù olùgbàlà olùrànlọ́wọ́ rí òní rí dààmú nítorí tí olùrànlọ́wọ́ ènìyàn bá rí dààmú ayé ènìyàn ló rí dààmú nìyẹn àwọn tí ràn ọ́ lọ́wọ́ àwọn tí ń gbé ọ sókè àwọn tí ń ràn náà lọ́wọ́ lórúkọ jésù ayé wọn ò ní wọ́dààmú ayé wọn ò ní wọ́dè ò ní ríbi ò ní rọ́rùn ò ní rí dààmú ìwà láàyè ọlọ́run kò mọ̀ ní fi ọ́ sílẹ̀ agbára ńlá ọlọ́run kò ní fi ọ́ sílẹ̀ lórúkọ jésù ayé ò ní rí ọ ògo ni fún ọlọ́run wa ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò gbé ọ́ ọ̀sẹ̀ yìí yóò san fún rere lórúkọ jésù wàá rí ire olúwa ní ilẹ̀ alààyè ó ní ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo nínú ọ̀sẹ̀ yìí ire olúwa yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn àánú olúwa yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn ire olúwa yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn àánú olúwa yóò máa tọ̀ ẹ́ lẹ́yìn ògo ni fún orúkọ rẹ̀ ògo ni fún orúkọ rẹ̀ wọ́n gbàgbé ọ̀rọ̀ ọlọ́run dúró ní ọ̀rọ̀ ọlọ́run yè ó sì ní agbára mú ju ìdàkídà olójú méjì lọ bíbélì wípé bí o bá fẹ́ tí o bá sì gbọ́ràn ó jèrè ilẹ̀ náà pàápàá jùlọ nínú ìwé dìtà lóró mi ẹ ó sọ fún wa àwọn ìbùkún ìgbọràn ìbùkún ìgbọràn ìbùkún tí ń bẹ nínú ìgbọràn ó ní yóò sì ṣe bí o bá farabalẹ̀ gbóhùn olúwa ọlọ́run rẹ um tó o bá lè gbọ́ràn sí àwọn àṣẹ ọlọ́run gbogbo ní gbogbo ìbùkún wọ̀nyí yóò bá ọ yóò sì jẹ́ tiẹ̀ àṣírí ìbùkún òun ni ìgbọràn sí àṣẹ ọlọ́run kò gbọ́ràn sí àṣẹ rẹ̀ ẹ wo inú ìwé ìyìnrere lúùkù yẹn ní orí karùnún ìgbà tí pétérù ó ti ń ṣiṣẹ́ gbogbo òru ló fi ṣiṣẹ́ kò rí nǹkan mú ó yọ̀ǹda ọkọ rẹ̀ fún olùkọ́ni kan sọ fún un pé àtọ̀ tì í sí ibú ó sì tì í sí ibú ibú tó tì í sí ó mà kó àkópọ̀ ẹ̀já torí pò gbọ́ràn torí pò gbọ́ràn nínú ọ̀sẹ̀ yìí gbọ́ràn sí àwọn àṣẹ ọlọ́run kí ìbùkún rẹ̀ kò lè jẹ́ tiẹ̀ gbọ́ràn sí àwọn àṣẹ gbogbo tí ọlọ́run pa kí ìbùkún rẹ̀ lè jẹ́ tiẹ̀ ṣàánú fẹ́ni tó bá ti ní ṣàánú san ìdámẹ́wàá rẹ̀ pa ọ̀nà ẹ̀ṣẹ̀ tì jẹ́ mímọ́ sí ọlọ́run ó ní ìbùkún rẹ̀ yóò mú ọ̀la kò sì ní fi làálàá pẹ̀lú rẹ̀ lọ́sẹ̀ yìí gbọ́ràn sí àwọn àṣẹ rẹ̀ ẹ̀ tó ti gbọ́ràn àá ó dandan yóò mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ yóò mú ìlérí rẹ̀ ṣẹ ó sì ní kábàámọ̀ ó ní jẹ̀kùrù ibi ò ní bá ọ àdúrà rẹ yóò gbà ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ògo ni fún ọlọ́run ògo ni fún ọlọ́run jésù olúwa wa ará mi nínú olúwa gbogbo tó ń ṣẹlẹ̀ láyé lónìí ó sọ fún wa wípé dìde jésù súnmọ́ tòsí súnmọ́ olúwa súnmọ́ olúwa lákòókò yìí nítorí ó ń bá wa sẹ́sà ó ń bá wa kó àwọn tiẹ̀ ṣáájú ìbínú ńlá nítorí náà mo bẹ̀ ọ́ súnmọ́ kristi lákòókò yìí nípa gbígbọ́ràn sí i nípa ìgbé ayé wa mímọ́ nípa pípa ọ̀rọ̀ rẹ̀ mọ́ ká lè jọrọ̀ rẹ̀ láyé yìí àti láyé tó ń bọ̀ yóò dára fún ọ yóò dùn fún ọ ibi ò ní bá ọ ìbànújẹ́ déèwọ̀ rẹ wàhálà ayé déèwọ̀ rẹ wà rójú rere wà síra àánú ògo ni fún orúkọ rẹ bá mi pín ìwé àdúrà yìí èrè àdúrà yìí pé fún àwọn ènìyàn gbogbo gbogbo àwọn tó wà nínú kọ́ńtàtì ẹ̀ bó bá ti ń gbọ́ tán kó sì pín fún àwọn ẹlòmíràn yóò dára fún ọ yóò dùn fún ọ àdúrà yóò gbà fún ọ ibi ò ní bá ọ àwọn ọ̀tá ènìyàn àwọn alágbára bí òkùnkùn ayé lórúkọ Jésù lórí ọ̀rọ̀ rẹ wọn àní rọ́wọ́ mú Ọlọ́run yóò jà fún ògo ní fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa àmín àmín lórúkọ Jésù. Bàbá mo dúpẹ́ ṣe. Bàbá mo dúpẹ́ ṣe.